tó orúkọ tèmi nìfẹ̀yìnmíkọ́ ọmọ adéyẹmọ ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bẹ́ni tí òróbìnrin rí ọmọ aṣá wọn ní póríkì póríkì ẹsẹ̀ òṣà kò dó òpé méjì àfẹlẹ́kú mẹ́dẹ́mẹ́dẹ́ bá mi lókè mi lé wọn ọmọ gírígírí òkúta ọmọ àtàmọ̀ǹdọ̀ ọmọ tádìyẹ bá kú àtàlà lọ ẹ káàbọ̀ sórí ètò tòní o. Lónìí, mo ní ìtàn ráńpẹ́ kan fún ẹ̀yin ọmọ ọmọ ìkúnnù tẹ́ ń gbọ́ mi. Ìtàn yìí ó dá lórí arákùnrin kan àti arábìnrin kan. Arábìnrin yìí jẹ́ Títí. orúkọ àfẹ́sọ́nà rẹ̀ a sì máa jẹ́ Báyọ̀. Báyọ̀ àti Títí wọ́n ṣeré ìfẹ́. Wọ́n ti ń ṣeré ìfẹ́ yìí bí ọdún márùn-ún wọ́n ti jọ wà pọ̀. gbogbo aráyé ló ti mọ̀ wọ́n ní tọkọtaya. báyọ̀ ò tí ì kọnu ìfẹ́ pé òun lọ sórí ẹsẹ̀ sọ pé ẹ òṣọ́ ọ̀fẹ́ mi lé o ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ wọ́n tí ó mọ̀ wípé nǹkan ń bẹ tó múnádóko láàrin àwọn méjèèjì yìí. ṣùgbọ́n ká má dóònà pọ̀lọ̀pọ̀lọ̀ pẹnu. wòye ọ̀sán kan ni títí gbéra títí gbéra lọ sí ilé ìwòsàn gẹ́gẹ́ bó ṣe máa ń lọ ní oṣù mẹ́fà mẹ́fà torí bá àṣà Yorùbá wà ní ìlera lọ́rọ̀. bíi títí ṣe tẹ́lẹ̀ ìwòsàn àwọn dókítà yẹ̀ wò wọ́n gbẹ̀jẹ̀ wọ́n gbàtọ̀ wọ́n gba gbogbo nǹkan tí wọ́n fi ń yẹ ènìyàn wò àwọn dókítà wọ́n ṣàṣe gbogbo àyẹ̀wò tó pé tó péye nínú àbálọ àbábọ̀ ìyàyẹ̀wò tí Títí ṣe ṣèbóun ni àwọn dókítà ti rí ni Títí ó ní àrùn jẹjẹrẹ táwọn olóyìnbó ń pè ní kánsà. As humans, we're naturally driven by the search for better. But when it comes to hiring, the best way to search for a candidate isn't to search at all. Don't search, match with Indeed. When I was looking to hire someone, it was so slow and overwhelming. I wish I had used Indeed. If you need to hire, you need Indeed. Indeed is your matching and hiring platform with over 350 million global monthly visitors, according to Indeed data, and a matching engine that helps you find quality candidates fast. Ditch the busy work. Use Indeed for scheduling, screening, and messaging so you can connect with candidates faster. And Indeed doesn't just help you hire faster. 93% of employers agree Indeed delivers the highest quality matches compared to other job sites according to a recent Indeed survey. And listeners of this show will get a $75 sponsored job credit to get your jobs more visibility at Indeed.com slash podcast. That's Indeed.com slash podcast. Terms and conditions apply. ṣèbí kọlọ́run má dẹ́mi wá ń kúkúrú ni kọlọ́run má bá tiwa jẹ́ nígbà tí ayọ̀ wa bá dé. kórí má takò wá nígbà tí ìdùnnú wa bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ká má ṣe rógun ẹ̀mí kékeré ká má ṣe fi ara wa pa àwọn òbí wa lẹ́kún. ọ̀rọ̀ yìí ni títí gbọ́ tó jẹ́ ìbànújẹ́ ọkàn fún títí. ṣùgbọ́n títí jẹ́ ènìyàn tó ṣe wípé ó mọ bó ṣe ń mú nǹkan mọ́ra. báṣà bá a ní títí bá kára. gbàrà tó kúrò lọ́dọ̀ dókítà ẹbí mi ń bò ló lọ o. kìràkìtà kìrìkìtì kìtàkìtà kìtìkìtì ọ̀dọ̀ àfẹ́sọ́nà rẹ̀ òun ló lọ. kókókókókó òun làfẹ́sọ́nà báyọ̀ ni ó gbọ́ lẹ́nu lẹ́kùn rẹ̀. gbàrà tó rí bísí lẹ́nu lẹ́kùn ah, inú rẹ̀ dùn ó bù mọ́ra ó tẹnu bọ̀ ó ṣàjẹ́. ṣùgbọ́n mo sì sọ lákọ̀ọ́kọ́ bísí jẹ́ ẹni tó ṣe wípé a máa pa nǹkan mọ́ra. What's the easiest choice you can make? Window instead of middle seat? Picking a vendor who sends a great gift basket? Outsourcing business tasks you hate? What about selling with Shopify? Whether you're selling a little or a lot, Shopify helps you do your thing, however you cha-ching. Shopify is the global commerce platform that helps you sell at every stage of your business. From the launch your online shop stage to the first real life store stage, all the way to the did we just hit a million orders stage. Shopify's there to help you grow. Whether you're selling scented soap or offering outdoor outfits, Shopify helps you sell. Wherever and whatever you're selling, Shopify's got you covered. Sign up for a $1 per month trial period at shopify.com slash try. Go to shopify.com slash try now to grow your business, no matter what stage you're in. Shopify.com slash try. Oníbáyọ̀ ọkọ mi ọ̀wọ́n. ẹ lólùfẹ́ mi ẹni bí ọkàn mi ìdùnnú mi ayọ̀ ayé mi ǹjẹ́ mo mà níbèrè ráńpẹ́ tí ń bì ọ́ hmm. ní bá ní wípé títí ayọ̀ ọkàn mi arẹwà mi òrèǹtẹ̀ mi iyọ̀ ayé mi bi mí ní ìbéèrè tó bá wù ọ́. títí bá bí Adébáyọ̀ ọkọ mi ǹjẹ́ ká má rí bí o kíbi má ṣe wá o ǹjẹ́ tó dá mi bá tó bá faṣọ bora tó filẹ̀ ṣaṣọ bora ǹjẹ́ kí lọ́ọ́ ṣe bíi. ní báyọ̀ bá ní <laughs> mọ̀ fàwàdà ṣe yẹ̀yẹ́ wọ́n mọ̀ fi mo dákú ṣeré wájú mọ́ṣáláṣí. ọmọ ìyá mi bọ́ ọ bá fa ilẹ̀ ṣàṣọgbọ́dà ń tẹ̀lé ọ níṣẹ́jú àyà. èyí ni títí gbọ́ lẹ́rù bà á ní títí bá ní ọkọ mi ọ̀hún kí lọ́ọ́ tiẹ̀ fi ṣe ra rẹ̀ lọ́sẹ̀ òun. ní báyọ̀ bá dá lóhùn ìbọn tó ń bẹ lẹ́yìn kò léhùn kẹ ò ní fi para mi ń bára ẹ lọ́rùn ni a máa bá bẹ̀rẹ̀ ìfẹ́ wa a máa lọ́rùn. ìgbà tí títí ń bọ̀ yìí ó ní ọkọ mi ọ̀wọ́n ìdánwò ráńpẹ́ ni mo ṣe fún ọ. As humans, we're naturally driven by the search for better. But when it comes to hiring, the best way to search for a candidate isn't to search at all. Don't search, match with Indeed. When I was looking to hire someone, it was so slow and overwhelming. I wish I had used Indeed. If you need to hire, you need Indeed. Indeed is your matching and hiring platform with over 350 million global monthly visitors, according to Indeed data, and a matching engine that helps you find quality candidates fast. Ditch the busy work. Use Indeed for scheduling, screening, and messaging so you can connect with candidates faster. And Indeed doesn't just help you hire faster. 93% of employers agree Indeed delivers the highest quality matches compared to other job sites according to a recent Indeed survey. And listeners of this show will get a $75 sponsored job credit to get your jobs more visibility at Indeed.com slash podcast. That's Indeed.com slash podcast. Terms and conditions apply. mo fẹ́ mọ̀ bóyá ọ nífẹ̀ẹ́ mi lóòótọ́ ni pẹ̀lú ọ̀rọ̀ tó ń gbẹ lẹ́nu rẹ̀ ìwọ ọkọ mi ò nífẹ̀ẹ́ mi pọ̀. ọkọ mi ò kí lọ́ọ́ jẹ́ kí lọ́ọ́ mu ọ̀dọ̀ rẹ ní í sùn o mo fẹ́ fara rò ọ́ dáadáa torí pé lónìí mo gbàgbọ́ nífẹ̀ẹ́ mi. ní títí bá a dáná náà jẹ náà mu kódà èrè alẹ́ ọjọ́ òun kẹ̀kẹ́ bíríìtì ni ó skẹ́ńkì gbọ́ngbọ́n ó kàn sí i. lọ́rùn bá gbá àwọn méjèèjì lọ ṣùgbọ́n títí òkúkú sùn wọ́ra. títí bá jẹ́ ọgẹ́lẹ́ ní kẹ́lẹ́ ní kẹ́lẹ́ ní títí bá lọ gbé ìbọn tó ń bẹ lẹ́yìn kùlé ó gbé ìhùn pamọ́ ó mú ọkọ́ àti àáké àti gbogbo ọ̀bẹ tó ń bẹ nínú ó túkọ̀ ìhùn náà pamọ́. tí olólùfẹ́ máa jí títí ti mú lẹ́tà sórí bẹ́ẹ̀dì fún Adébáyọ̀ kí ló wà nù lẹ́tà yìí kí ló kọ sínú lẹ́tà yìí ǹjẹ́ ṣé Báyọ̀ ka lẹ́tà yìí. As humans, we're naturally driven by the search for better. But when it comes to hiring, the best way to search for a candidate isn't to search at all. Don't search, match with Indeed. When I was looking to hire someone, it was so slow and overwhelming. I wish I had used Indeed. If you need to hire, you need Indeed. Indeed is your matching and hiring platform with over 350 million global monthly visitors, according to Indeed data, and a matching engine that helps you find quality candidates fast. Ditch the busy work. Use Indeed for scheduling, screening, and messaging so you can connect with candidates faster. And Indeed doesn't just help you hire faster. 93% of employers agree Indeed delivers the highest quality matches compared to other job sites, according to a recent Indeed survey. And listeners of this show will get a $75 sponsored job credit to get your jobs more visibility at Indeed.com slash podcast. That's Indeed.com slash podcast. Terms and conditions apply. kí ló gbẹ̀yìn báyọ̀ kí ló gbẹ̀yìn títí. ẹ wo a mọ̀ bẹ̀rẹ̀ ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé. orúkọ tèmi ò padà orúkọ mi ni ìfẹ̀yìnmíkan ọmọ adéyẹmọ. hello it is ryan and we could all use an extra bright spot in our day couldn't we just to make up for things like sitting in traffic doing the dishes counting your steps you know all the mundane stuff that is why i'm such a big fan of chumba casino chumba casino has all your favorite social casino style games that you can play for free anytime anywhere with daily bonuses that should brighten your day a little actually a lot so sign up now at chumbacasino.com that's ChumbaCasino.com. No purchase necessary. BGW. Void were prohibited by law. See terms and conditions. 18 plus. Judy was boring. Hello. Then Judy discovered ChumbaCasino.com. It's my little escape. Now Judy's the life of the party. Oh, baby. Mama's bringing home the bacon. Whoa. Take it easy, Judy. The Chumba life is for everybody. So go to ChumbaCasino.com and play over 100 casino style games. Join today and play for free for your chance to redeem some serious prizes. Ch-ch-chumba. ChumbaCasino.com. No purchase necessary. Void where prohibited by law. 18 plus terms and conditions apply. See website for details. With Lucky Land slots, you can get lucky just about anywhere. Dearly beloved, we are gathered here today to... Has anyone seen the bride and groom? Sorry Sorry, we're here. We were getting lucky in the limo and we lost track of time. No, Lucky Land Casino, with cash prizes that add up quicker than a guest registry. In that case, I pronounce you lucky. Play for free at LuckyLandSlots.com. Daily bonuses are waiting. No purchase necessary. Void where prohibited by law. 18 plus. Terms and conditions apply. See website for details.